leave, leave, leave. Now won't let me ever see you in this house. When light comes up, the ah. whole area will be illuminated and there will not be hidden place for the wicked. Àgbo ọ̀dájú ó ti balẹ̀ sí sinimá kanakana ti pọ́nmọ́ ẹ̀gà. Ìjà àjàkúndúrúkú ti ṣe tá ti bẹ̀rẹ̀. Àgbo ọ̀dájú yóò bá sin tó ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ kan ìdédé iṣẹ́ lásán. Èyí ti ṣe táwọn ìbejì èjìrí ara ìṣokùn ẹ̀dùn balajọ orí igi tó jẹ́ dùbí ọmọ wa dòun téèyàn kan bẹ̀rẹ̀ sí gbógun ti. Ah, Dádì ṣé ilé fẹ́ jà fáwọn òṣàbíjì ni àbí kí ló le tó báyìí sìn? Ṣé èmi ni wọ́n bá fún Kẹ́hìndé létí. ọmọ ṣẹ̀ṣẹ̀ láyé wọn ó bọ̀ lọ́rùn o ọ jẹ ìyà láyé àwọn ará ọ̀run ó sì bọ̀ káàánú nígbà wọn bá ṣẹ̀ṣẹ̀ dáadáa tán wọn wọ́n fi kú òjijì dán ọlọ́lá. ah bàbá àrárá o ẹ má jẹ́ kí ilé ọlá wò. ilé ọlá tó ti wó tán tí mo wò yìí àbó ògì ti ń sọ̀kò yìí. objection overruled. kò máa ń ṣòro ẹni lásán. ó dẹ̀ ní ṣoríire fáwọn ọ̀rọ̀ tó kù. àṣẹ. dadi ṣeré mi ọmọ Kẹ́hìndé mi ò lọ anywhere. then i be for èmi àjàní òkìkí òpóṣù ariwo òpọ́jọ́ èmi ní gbogbo ilé àti dúkìá. àfijù ọmọ ni yín tí gbàdọ̀bálẹ̀ bàbá. dákùnkùn ò ní jẹun kẹyìn. ìkórìtà tá a wà yìí òun gan ni wọ́n ń pè ní àgbò ọ̀dájú. <laughs> ẹ mọ nǹkan tí ẹ mọ nǹkan tó ń ṣe yín o ṣé èmi lọ fẹ́ dá padà sí ẹ sí arán àbí ẹ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ òṣì lẹ́ẹ̀kan sí ah, mi ò ní gbà fún yín wọ́n gbogbo yín pátápátá ní pa Agboolaju is story put together with a powerful anecdote and shot into Hollywood standard. Agboolaju bá a ṣe ń kí gbogbo ará ìgbẹ́tìkú àmójúbọ̀ yẹ bẹ́ẹ̀ gan la kí gbogbo ará Abẹ́òkúta àtàgbègbè ẹ̀ kú àmójúbà sinimá Agboolaju ní OPL sinimá Abẹ́òkúta ní Good Friday ọjọ́ kejì àtọjọ́ sátidé ọjọ́ kẹta oṣù kẹrin ọdún twenty twenty one ta wà nù ẹ̀. Agboolaju fully subtitled in English written and produced by Abraham Ọlọ́runnímìlò Gbẹ̀ngà Oyèmílú direct ẹ̀ kọjá bẹ́ẹ̀ Agboolaju. ọ̀rẹ́ mi ò ní ìgbà